الحمد لله هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون أشهد الله لا إله الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وأعدوا للموت واعملوا لآثاركم عباد الله ẹ̀yà ló ní ọlọ́run wa lákòókò lágbára wa kájú ẹ̀wọ̀n ikú ti pọ̀ náà èyí lọ́n tó ní òkú òkú náà làdúrà ọwọ́ nù àdéhùn Anas bin Malik رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن من العقارات الساعة إلا من القيام قال طيب فعل قال أن في قوم الكل ونكبوا الجن وما حديثي الإمام الطبراني والبيتان يسمى على البان رحمه الله عن حديث سيدنا علي عباد الله أعرفون دليل يا فاطمة الحافظ ابن حجر الأسقلاني رحمه الله قال في الرئيس الإمام النووي رحمه الله إذ أخبر لنا عن النبي الله فلكم من الله إبراهيم عليه الصلاة والسلام أتواني مفهول الجن أعطاني ربي الحجر الصحيح يرد لبنا لقد أبدل فعلا أن كل الجن عائشة رضي الله تعالى عنها أثبت دعوات كمالة الإشارة صلى الله عليه وسلم ونوجه الإشارة على الموت الفجأة nípa ikú òjijì ìjọba ọ̀sọ̀rọ̀ ṣọláwá pẹ̀lú ẹwà àtúnṣe ni wọ́n mí ìsinmi lọ́nà ajé fún nípa tó dodo wọ́n á sọ̀rọ̀ àtàkùn ìṣèlú káàkiri yóò ti ṣe ìgbàlódé ìrẹ̀lẹ̀ ìlàdámọ̀ gbogbo òbí eléyìí wá lórí wọn nínú àkàdé wà nínú ọpọlọ gbogbo àwọn àkàdé ti ní wà nípa ipa tẹmí sọlọlọ àlùfẹlẹ ọkọ ìlera ikú òjijì àdéhìí jẹ ọ̀lẹ́ tẹ́lẹ̀ ẹ̀rí nínú pẹ̀lú ti jẹ́ ìpínlẹ̀ yìí òun náà lè gbà wá sí ìyàwó aráàlú ọjọ́ lọ́wọ́ tó dára náà èyí tó fẹ́ gbà wá rẹ̀ wọ́n ní arákùnrin fẹ́ gbọ́ fún àtẹ́lẹ́ ìṣọ̀rọ̀ lọ́wọ́ ayọ̀ lọ́wọ́ ìyá mi ó kú lójijì mo ti lérò pé lọ́ba fi kó lè sọ̀rọ̀ ní kó tó lè gbó tàbọ̀dàpọ̀ a ti sàárà ǹjẹ́ lágbàdé báyọ̀ èyí tàbọ̀dàpọ̀ àyíká mo bá ti sàárà fún màmá òun yẹn àlejò tó wá sọ́lá wa ń ẹ̀yà ń ṣe ara wọn bá mọ́tò tó lè fẹ́ jà ikú òṣìṣẹ́ bí irú ikú tó pọ̀ àrí lánàá tó tó kú láàárọ̀ yìí lásìkò tá a bára wà yìí ó lè jẹ́ ìjìyà nígbà míì lórí ó lè jẹ́ ìsinmi kúrò níbi ilé gbogbo ẹ̀ka ìlú àti ọ̀pọ̀lọpọ̀ àìsàn kábàtà gbé ọ̀dọ́ wáyé nínú wọn lọ́kùn mọ́ tọ́ba lọ sí ìpèrè ìmọ̀mí ni nígbà tó bá fẹ́ gbẹ̀mí rẹ̀ yọ́ọ́ máa sọ fún báyìí pé yọ́ọ́ máa sọ fún ẹ̀mí yẹn pẹ̀lú òru di àyíyàtọ̀ àbúrò ọ̀rọ̀ sọ yìí là ìwé ẹ̀mí tó o mọ̀ yìí jáde. ẹ̀mí tọ́mọ́ kí á ní tètè lè jáde lè sọ́ọ̀jì rẹ̀ tọ́wọ́ àdára tọ́mọ́ èyí tó ti kó pé bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀mí yẹn wá jáde gẹ́gẹ́ bí omi ṣe máa ń dàbí ẹnu igbá àdúgbò ẹni pé àwọn akú díẹ̀ díẹ̀ lẹ́yìn ẹ̀sọ́ àwọn ajáde nìyẹn nípa pé ikú mọ̀mí ní ẹ wá rí kékeré ọ̀sẹ̀ rí kékeré. wọ́n á ṣá ẹ̀mí lára jẹ gẹ́gẹ́ bí wọ́n ti máa ń múrin gámgám tí wọ́n fi wu irun ẹran tóbi ti rẹpẹlẹ ẹ̀rí pé irun gámgám ayélujára gámgám yìí tí wọ́n fún irun ẹran làwọn fẹ́ wú ni wọ́n ti bu àwọn ara rẹ̀ wọn bẹ́ẹ̀ ni kẹfìrí ó ti jáde lórí pàdé ẹ̀yọ́ àdọ́lá ikú wa lè ṣe kó nípa gbọ́dọ̀ ló ń kò túmọ̀ fún iṣẹ́ ẹ̀kú rẹ̀ tó ń lè iná yìí ń jí ya rẹ̀ nítorí pé akẹ́gbà wà ọ̀gá sànẹ́bí sọlá àgbàlá lọ ibẹ̀ ni wọ́n mi nù ìyàwó ti àwọn ìjẹ́lì mọ́ mi nílé ó ti gbé iwájú yóò ti sẹ́ ẹ̀kú wẹ́lẹ́wẹ́lẹ́ ẹ̀yẹ ń ti ọ̀nà ọ̀gá ìṣesí yóò fi kú ọ̀gá ẹ̀ka wa ní ikú ti pọ̀ láwùjọ wa bí accident ẹ̀wọ́n lóyún kan lọ ṣẹlẹ̀ lánàá ti rí àwọn bí kí lẹ́jọ́ àwọn èèyàn bí kí wọ́n tẹ̀rí sínú mi bí kí léwu pa wọn irú èyí tí wọ́n wáyé lọ́pọ̀lọpọ̀ lẹ́kọ̀ọ́ bí kí wọ́n sọ kí ẹ̀mí kẹ̀dákẹ́ àwọn tí kùfà wọn máa ń ga ìyẹn náà ń kọ́ rẹpẹtẹ àti kí wọ́n fẹ́ fẹ́ jẹ lóòrùn àti kẹ́kẹ́ pọ̀jù àti kí wọ́n lẹ́nìkan ikọ́ ní wúwú àti ẹ̀kọ́ tí wọ́n ní ọgbẹ́ ẹnu nì àti kí wọ́n ní ẹkún gbogbo mu ọgbàdà àbí ìtúsẹ̀ wa pọ̀ láwùjọ ní kíkó ọkùnrin là máa ń rí lẹ́lẹ̀ tó obìnrin lọ́wọ́ àwọn ọkọ̀ rẹ̀ obìnrin bẹ́ẹ̀ bímọ ọwọ́ àtúnyí okú tóyún tóyún àyẹ̀bẹ̀ tẹ̀tẹ̀ kọ́ńgbà ti bímọ lọ́wọ́ wù àbójú ẹ̀ ti bí dáwọ́ èyí tó ti pé adáǹpá ara tẹ́lẹ̀ tó jẹ́ mẹ́ta yẹrẹ pẹ́kẹ́ ni. fún ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ti bẹ̀rẹ̀ sí sọ̀kan روى المسند الإمام أحمد من حديث عبادة بن ثابت رضي الله تعالى عنه ربا النبي صلى الله عليه وسلم وفيه ربا في الرياض àwọn béèrè ìgbé tàdé tó kúkú ìjẹrì àwọn àgbẹ̀gbẹ́ ni tó bá kú sójú ogun nìkan ni àti ọlọ́run ní ẹgbẹ́ fún nìyẹn ẹni tó ti sùúrù tó kú sójú ogun nìkan kọ́ àwọn tó kúkú ìjẹrì pọ̀ ní àlè kọ́kọ́ yìí nínú wọn òun náà ti obìnrin tó ti yí kó kú tọ́yún tọ́yún bọ́yá kó tó ní àdìgbà tí ń fi lọ́wọ́ àti lẹ́yìn ìgbà tó bá dùn. ẹ wá ó sọ fún torí ti táwa sọ nípa rẹ̀. ìbádọ́lá ẹ rí okùn fáakú irú ṣe sí ìyóhùn tí ìbá máa gbé wá táwa ń kà sí láwùjọ wá ń sìn. okùn fẹ́ yọkan náà lèèyàn fi kú o. kí ló kùn fa náà? òun náà ni intihahul ajal. òun ni kí àsìkò tí ọlọ́run bá fi gbèdéke fún ìyẹn kó ti tó kó ti parí. ọlọ́run bá subhanahu wa wọ́n ní wa ma kana li nafsin an tamuta illa bi idhnillahi kitaban mu'ajjala kò ṣeé ṣe fẹ́mi kan kókó láyé àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba subhanahu wa ta'ala kitaban mu'ajjala pẹ̀lú àkọọ́lẹ̀ kan tó ṣe pé a ti fi àkókò sí pé ìgbà báyìí náà lọ́mọ máa tó àárí àyà yìí ní sọ́dọ̀ àlẹ́ ìmọ̀ránà àyà ọgọ́rùn-ún kẹ́ àti márùn-ún lé ní ogójì. ọlọ́run tún sọ nínú àyà mi yìí pé ما تسبق من أمة أجلها وما يستأخرون قصيجون تجاتي كي يوكو لا تيوكو نيو واكو لا يي قصيني جاتي كي أي قد يكو لا نيو زي واكو لوني بداتي كو كالكو باتو هنا نلا إلي واني سورة الحجر آية لكام إنه جامعة جاري بي wípé kì í ṣe gbogbo àwọn ọ̀sìn títà àwọn òkú àwọn èèyàn ń gbà kú yẹn lèèyàn fi lè gbàbẹ lọ sásìkò kú yẹn ọba ti tò ẹ má jẹ́ àgbàgbé ìtàn ìgbésí ayé Khalid ibn al-Walid radiyallahu ta'ala anhu àwùjọ tọ́jú sẹ́yìn wọ́ọ̀dì lọ́sùlùmí ìdá ọlọ́run ọba tó ti pé ẹ máa ń gbé ìtàgbé orí káṣí ẹ̀dá àwọn olùmọ̀ sọ pé pọ̀pẹ́ kí ló dé tí wọ́n fi rí tó bá tóbi ooru tó ti lọ tóbi ooru tó wọ́n ní torí nígbà wọn a máa fa ìdá ọba àbùkù dé nìyẹn Khalid wa ń sọ̀rọ̀ nígbà tó padà rẹ tó padà kú lórí ibùsùn rẹ ó ní ẹ̀wọ́ á ní yẹn lóru ẹni ọba sì lóru làwọn yẹn gbà fún rísì láìpọ̀ ẹni pé nù kẹfí làwọn yẹn gbà fún láwùjọ wọn sì fi káwọn ọ̀rọ̀ ọbọ yẹn nígbà láwọn fẹẹ lọ káwọn yẹn wọlé wọn pa wọn wọn lọ sí ìgbèríko fẹ wọn pa bí fífi wọn pa bí ọdún lórí tó fẹ láwọn àríwá káàkiri nígbà àgbà tí yẹn lè sọ mẹkú nìyẹn káàdì sọ àdìsí ọmọ ọlọ́run tẹ̀lé á ọlọ́run ọ̀dọ́ rárá ọlọ́run tó tó ọdún rẹ̀ láwọn olùdókòó náà gbogbo ọgọ́rùn-ún ẹnu tí o lè jọjú bí ogun ẹyọ fẹ gan ogun ọgọ́rùn ló lòun lọ wọn ní bàbá ẹ ti ààyè kan lára ìjì kan lára àti kárí ipa àdá àti ọkọ níbẹ̀ wọn ní òun náà wá nílé o òun padà sàárẹ ní báyìí sáà lòun wá fẹ́ fún sórí ibùsùn òun bí làwọn fi ṣe máa ń kú síbi ibi tí wọn fi tí wọn ṣe é mọ àbá ni ọ̀là náà wọn náà ọlọ́run lè jẹ́ kí ojú oorun tó kò tù láéláé. yìí ṣe pé yẹn lọ wọn ló fẹ́ láwọn òwe kí ni ìmọ̀ àlágbára tó ti jáde pé ìjọba ẹgbẹ́ yẹn kó dídì lè yẹn bí. bí kò sí pé gbàdá púpọ̀ bá tọ̀ wò lè yàn lọ. ìgbà dàda téèyàn bá pa á sí gbogbo òṣèlú táwọn àwọn òfin bẹ́ẹ̀ ni kú wà. báwọn obìnrin ní ìṣe ń pinnu ní ìsinmi onílàsìkò yìí máa ṣe é ló kú ó ti ẹ̀sìn bíi fẹ́fún ló kú àbí gbàdí bíi lọ́wọ́ lórí ìṣèlérí ilé yìí dáhùn yẹn ń sọ báyìí ó ga ti páàlì tó àwọn ọ̀sẹ̀ tí táwọn ò bá wọn yẹn sàkú ọba adẹ́nà àti oyè wa yóò tó lè kí sinẹ́ ni mọ́tò tẹ̀lé ní ìṣẹ́fẹ̀ kúrò lẹ́sí kú pàṣẹ sinẹ́ kò mọ̀ láti kú. dáadáa bíi ikú èyí tó já sílẹ̀ ń sá fún yẹn á pàdé ìfẹ́ kíni ó sá fún kádàrà wà á fún sọ̀ gẹ́gẹ́ kádàrà ni tí wàá tó lè jó wa áyà ẹlẹ́ẹ̀kẹjọ nítorí ẹ̀ agbọ́dọ̀ bá gba ẹ̀mọ́ ní kù nígbà tá a ti di pọ́pọ̀ lásìkò náà wà yìí pẹ̀lú ti ń gbà wá ẹ̀rí òun ó máa fi dájú máa tẹ́bi sọ̀rọ̀ láì sọ́lá ọ̀rọ̀ tó máa ń tọ́jú òun náà ní kíkà sí omi síkiri hajjimi lẹ́sà ẹ̀pọ̀ níbi ìmọ̀ rẹ̀ sí awolé àti awolé oyin ìsè ikú ẹ̀rí nígbà gbà wá àfáwọn ọ̀tọ̀lá ìbọn àmọ́ ó ní mo wà pẹ̀lú ìdíje ọlọ́run bá nínú àwọn àgbọ̀ ọwọ́ akáwọn sáájú ní sọlọ́gbọ́ àdìsọ́lọ́ ọwọ́ àdìsọ́ òṣìṣẹ́ ọlọ́run mọ̀mìnú olólọ́lá ju òṣìṣẹ́ ọlọ́run níṣẹ́ ẹni tí wàá rẹ̀ bá ta ìlú yọ. ẹni yẹn tún bẹ̀rẹ̀ ìgbé ọ̀dà mọ̀mìnú olórí rẹ̀ pé kí oníṣẹ́ ẹni tí bá rẹ̀ ti kú lọ́pọ̀lọpọ̀ ni. ọ̀dà àtàlótó wá أولئك الأغنياء àwọn tó lé wọn pé dáadáa nìyẹn. Adébísọ̀ lọ́wọ́ àdúgbò ó tún tà sọ́lẹ̀ fún àwọn àtúnlẹ̀ ìsọ̀rọ̀ ọ̀rọ̀ ni ọgbọ́n tó dára nínú wọn wọ́n á sọ ọ́. Nígbà tí ó fi sọ̀rọ̀ yìí, ọ̀sùn àmúlẹ̀ pẹ̀lú dé lójú lọ́rọ̀ wà lóde. Ọwọ́ aṣọ fúnra ìwé rẹ̀ àtúnlẹ̀ ìsọ̀rọ̀ ọmọ ó ń fi lórí àtàkànnà ọ̀rọ̀ yìí ó ní. Àwọn àádìrú tẹ̀lé. Àwọn àádìrú tẹ̀lé. Wà láyé ní ẹni bá ṣe ń dì ní ẹ. ẹ dákun àjèjì tó lè fi oko bẹ́ẹ̀jì lọ sí ipò tó ń lọ àbíbàdàn tó ń lọ àti bẹ́ẹ̀jì dání oko mútìsí dání gbogbo àwọn akọ ọmọ àpò dání àti kọ́kọ́ọ̀dù ọ̀sùn wà láyé ní ẹni yẹn àwọn àbẹ́ni tó bẹ́ẹ̀ rí náà tó bẹ́ẹ̀ fọ́nà ẹ̀rí ọ̀rọ̀ tó tàbí gbogbo bí í bọ̀ òun wá sábà yẹ rẹ̀ ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ máa ń sọ fáwọn èèyàn ní kékeré tó ọba ti rọ̀lẹ́ má lè fi kọ́ dàrọ̀ tó ọba dàrọ̀ má lè fi pé wàá dàgbà lẹ̀ o mo ń lo ìgbádùn tó gbádùn yìí ìgbà tí ó fi padà rẹ̀ ọ́ ẹni tí ọba lásìkò tó gbádùn dára tó bá padà rẹ̀ kò ní ládá tí ó gbà ó ti mú tó gbèsè ayé rẹ̀ ìgbà tó ń padà àbùdá ọ̀rọ̀ ti ọkọ̀ ọ̀dàlá wọ́n ní ti pa nílẹ̀ ẹni tí ń gbèrò ayé kò sí ikú ti wà yìí nítorí mo fẹ́ kẹ́lá yìí mo fẹ́ lè kẹ́lá yìí ikú ti wà káàkiri. adébí sọ̀rọ̀ àtúnlá náà rọ ni ó ní ẹ̀kọ́ ní ibà rẹ̀ ti awúlé àtúntí sẹ́kù torí ìwọ̀n ní rẹ́sì rẹ̀ ní fi ìgbìyànjú díẹ̀ ìlà kẹsàrọ̀ àfi kíkìyànjú èèyàn èèyàn kọ̀ọ̀kan. في كثير من جميع وعيوها إلا قللا àti kọjá ikú ẹrẹ sí ẹ kí ẹ lè mú ayé ní kékeré ẹrú ọba ti kú bí ajá ìlú wa ti bá pẹ̀lú gbogbo kọjọ́ rẹ̀ ẹ máa dé ẹ sì máa dé àwọn nǹkan tí gbogbo dé ẹ ìwúntúmọ́pọ̀ sẹ́ẹ̀sì ẹ̀bí lẹ̀ apákẹ́ àwọn nǹkan ẹ̀mí ìta afẹ́kù ti fẹ́ta àbáṣe kò kó jẹrà bá wa ẹ̀jẹ̀ ń pàbí ní ẹ̀rẹ́ káwọn ajá ti lè wà nínú àwọn ẹni tó lọ láti lọ kọ̀mínú musa ikú fílfàyọ̀ ìdílélá ká lè wà nínú àwọn ẹni tó gba wájú lọ sí ibi rere pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ẹ pèsè lẹ́kú pẹ̀lú kẹ́ tẹ́tẹ́lẹ́ ẹ̀jẹ̀ yìí ti di àlùjẹ́nà kẹ́ẹ̀sì tẹ́lẹ̀ kẹ́ẹ̀rì ìjìnà tí gbogbo nǹkan tó ní ìsìn pẹ̀lú lè sáyé ìdòdò tí máa ń kó tẹ̀tẹ̀ báyìí. ìgbà dàda ẹ̀yin alóde ọlọ́wọ́ ọba ẹ̀jẹ̀ apalẹ̀mọ́dékù ẹ̀jẹ̀ apalẹ̀mọ́dékù ní palẹ̀mọ́ tó ṣe wípé ìjà ti fi gbà lọ́la dé ọ̀rọ̀ ìgbà náà a máa fẹ́ àbúrúdé ìtàkàtì lásìkò jésù ìkọ̀bá náà ọlọ́wọ́ ọ̀sán ayé lẹ́kọ̀ọ́kẹ́lá ó ní wàhálà ti kú bí fún ọlọ́ kàtẹ́kù ẹ̀ẹ́dẹ́ nù dáa ti gẹ̀yìn ní bọ́bìlẹ̀ àyíyá àti àkàtẹ́kù mi lọ́wọ́ ó tó ti fi fún wa kébé ní kọ̀ọ̀kan yìí ọ̀yẹ̀ kú lọ́rọ́ sẹ́ni kọ̀ọ̀kan yìí ń gbà tí ọ̀palẹ̀ mọ́tẹ́lẹ̀ yọ̀ máa ní àtẹ̀dá rẹ̀ lọ́wọ́lá akọ́rìtàní ìlà ájálì kọ̀rí ìlú bá àkọ́rì dákọ̀. kọ́bẹ̀ yìí kò lè fún mi nílò lára ní tí mo jẹ́ ìlànà ìgbòdì fa àkọ́rì dákọ̀ máa ti sàrà ìyẹn ni owó tí mo fi sáwọn sí mi ìyẹn sàkà lórí ẹ̀ látijọ́ yìí máa yẹn sàkà owó tí mo fi sáwọn sí hajj ti wọ̀ tí wọ́n wá wọ̀ ti gbé látijọ́ yìí máa ń lè níbẹ̀ torí wọ́n tún ẹni tí ó béèrè pé kí ló ń padà sáyé òun lẹni tí òní hajj ti tí òní sàkà yọ nígbà tí kò bá lè lò ìbá dọ̀lá ẹ̀yẹ wúti ọlọ́wọ́ ra ẹ má kọjú dáyé ẹ má ti àwọn aláìní gbàgbọ́ jẹ́ ọlọ́run ní orúkọ ọmọ ẹ̀wá tó lé ní ilẹ̀ káfáwọn ilẹ̀ òkè ọdún mùsùlùmí ẹ̀ láwọn alẹ́ ní gbàgbọ́ wọ́n máa lérò pé táwọn ẹ̀rọ bá jẹ́ mùsùlùmí ni wọ́n kẹ́ sí bàbá àdáṣẹ́ ni wọn ò sẹ́ẹ̀sì wọn ò gba ìsìláàmù wọn ò sí ìsìláàmù ọlọ́run wa sọ̀rọ̀ àtẹ́bí sọlọ́lá ẹ̀sọ́lẹ́rì ti dáàbò wọn yẹ àkúlù wọ́n yẹ kọjá níbi ìbárí ìbára ló máa fún wa nígbà mi ìròyìn wọn rẹ sí ọrùn ọ̀rọ̀ ọ̀sọ̀ yà ìlànà wọn padà wọn kí wọn jọ jẹ ìgbẹ̀yìn wọn. àníbi sọ̀rọ̀ mọ́ àdùsọ̀lá wọn ní ìṣúná náà bá fa ìlà mẹ́rin àti lọ́kìkù mẹ́rin. ọ̀pá ìlà yẹn ìlà dáwé ọ̀pá ilẹ̀ yọ̀kan dáàni ilẹ̀ yọ̀kan lọ́pà dáàni yẹn òun jáde bọ́ lónìí. ọwọ́ àtúntẹ̀ wàá fa àwọn ìlà wẹ́wẹ́wẹ́ lọ́sùn lóṣù ẹ̀rin wọ́n ní wọ́n sọ pé èèyàn yíyí o ọjọ́ òkú rẹ̀ ló yípo rẹ̀ àtọ́jọ́ òkú yípo àwọn èèyàn ni ẹ̀rin èròǹgbà ni ó tún wá sí gbogbo ọjọ́ òkú lọ òun jáde lóde wàhálà ní àárọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tàbí ọmọ àṣẹlẹ̀ níyẹn ni níbi pé tí bá ti ń pọ́ bí ọ̀fẹ́ báyìí òbí ó sọ ká ṣe ẹ̀yẹ ń ẹja palẹ̀mọ́ léwu ní gbogbo òwò àgbà táwọn náà ti rí pé kámẹ́ká làwọn èèyàn sàn lọ lásìkò yìí nígbà tá a ti wà nígbẹ́ ìkẹyìn wa dúníà. ọlọ́wọ́ bá sùhánà ni wọn á tó kún dáná àyìnlẹ́ ìkẹyìn àwọn ọmọ sáànà bí i àtúwájà bí i nùgbà ọ̀rọ̀ mẹ́ta ya ti dúnyà. ìdọ̀kúnà wọn bí wọ́n kúrọ̀ bí kàkẹ́ yìí lọ́wọ́ á bẹ̀ kọ́. ẹ má tójú yìí wọ ọlọ́run tó mẹ́fà tẹ̀síọ́ lọ́wọ́ sọ́lá ń bẹ́ẹ̀ kótó rẹ̀ wọ àwọn àtẹ̀kùn wọn ní yòrò yòrò ayé dúkìá yé àwọn ọlọ́rọ̀ yẹn láti lè fẹ́ wọn lórí ẹni bí wọ́n lè fi sáyẹ́ fún ara wọ́n ti kọ́rọ́ fìtà àdìsí àtẹ̀lẹ́ àdìsí àtẹ̀lẹ́ sẹ́nà ẹ̀ẹ́yọ̀ òun ní lórí àdìsọ̀ òun náà ní sẹ́kù báwo ni wọ́n fi wẹ̀lẹ́ tó القرآن العظيم ونفعني الله وإياكم بما فيه من الآيات والذكر الحكيم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 alọ́ọ̀mì pàpọ̀ ìyá àkọọ́lẹ̀ láéláé ìdìlógún dé ìlólógún yẹn. kíláàsì tábà fẹ́ bí ẹ̀mí ni olóko jù adébí sọ̀tọ̀ lọ́wọ́ àdùnnà ó ní ẹni tó bá fẹ́ kí akéwì òun ọ̀pọ̀ mọ̀n àhàbà àní ewu sábọ́lá wo bí eré sè ẹni tó bá fẹ́ kí akéwì òun mọ̀ tẹ́lẹ̀ rẹpẹtẹ kó di olówó rẹpẹtẹ wọ́n yóò sá aláwo bí àtàlẹ̀ tó ti fẹ́ kú lẹ́nu tí ọ̀rẹ́ tètè kú fàlìyà sí lè rọrùn náà fọyà máa ta mọ̀lẹ́bí ẹ̀sọ́. àdìsí àbáwọn lánàá ni wọ́n fẹ́ gbà wá rẹ̀ máa ń sọ pé mo ti fi jáde ní ọgbà fi wọ́n. àlì náà tún gbà wẹ̀ wá àbí náà wọn bá bẹ̀rẹ̀ pẹ̀lẹ́ tí wọ́n gbà wẹ̀ àbí àkọlẹ̀ àkáàbí ọ̀dọ̀ ọlọ́run dára àtúntò jẹ̀bíyà lórí pípé àti ìdámọ̀lẹ́bí pọ̀ òun lè tó ń pa kan tọ́lọ́run bá ń kádàrá nínú ẹ̀mí dé báyìí. ìdílé àwọn àgbàgbé ẹja pa ọjà ẹgbẹ ẹja má nẹja àbí ẹ má jà wọ ọkọ àbí ẹ má jà ṣe kankan kábìlì ìfẹ́ láyé ìdílé ọ àtẹ̀yìn ọmọ àti àmọ̀lẹ́bí pọ̀ lọ bó ti wá jáde pé ìdá mọ̀lẹ́bí pọ̀ nígbà káà náà rí pé olóore bẹ́ẹ̀ náà ni gbogbo ṣe olóore yẹ́nyẹ́ bí máa ń jẹ́ mi ó kú ni o bí kí ẹ máa kírun àyè ṣe é bá kírun ẹsẹ̀ ń pẹ́ láyé ẹ máa kírun bí kí ẹ máa ti sàárà zàkáwó wéèyàn kéèyàn tó máa tọrọ ẹ̀mọ́ àmì náà ni pé a máa rí bíbá náà wọ́n rù bí kéèyàn máa ti ọrẹ àtinúwá bí ìsísí hajj bí ìsísí ọmọrọ ìjàkútójú ọ̀nà ọlọ́run ìsísẹ́ rere tó ṣe pé yóò tún lọ bá ẹlòmíì yóò kó lọ́dọ̀ rẹ lọ lọ́dọ̀ ẹlòmíì bí kéèyàn máa ti wá sí fáwọn èèyàn kọ́ máa pa àwọn èèyàn láti ẹ dáadáa kọ́ kọ fáwọn èèyàn kéèyàn lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn tó tún fi kọ́ ọ̀yàn kọ́ máa pèsè lọ sí ibi tọ́lọ̀ kéèyàn máa tẹ̀lẹ́tì ọlọ́run lọ́pọ̀lọpọ̀ kọ́ máa ṣàdúrà kọ́ máa ṣe tìláwà kéèyàn kẹ́sì èèyàn lóko nínú oru fíjẹ́ àárọ̀ kéèyàn tó àpò rẹ̀ kó níbi gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ àpọ̀ kéèyàn tó sọ oríkì ara rẹ̀ kó níbi ìṣekúṣe kéèyàn jìnà sẹ́sẹ̀ ó kéré ni o ó tóbi ni o ó gbọ́ àwọn nǹkan káàkálẹ̀ yẹ fóònù sábàbà nílé bàbá ọ wọ́n ti lè ṣe ohun padà ní ní omi kò méjì nílà pẹ̀lú ọ̀dọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n. bákan náà ìmáa ti àwọn rere tá a kà á lẹ̀ ó lè ṣe ohun pàtó pípé ẹ̀mí èèyàn tó ní gòlè gbogbo yà èèyàn tó gbádùn ara rẹ̀ yóò gbádùn oríkè rẹ̀ yóò gbádùn etí rẹ̀ yóò gbádùn ojú rẹ̀ ó ń tọ̀ lágbára. wọ́n mú ọ̀rọ̀ wọ́n wọ́n ní wọ́n ti ní ọgọ́rùn-ún ọdún tí wọ́n ló kù láyé. wọ́n á sọ àtàwọn ọ̀dọ́jọ́ kan tí wọ́n fi òní ẹ wọ́n fẹ́ sí bí kí ẹ fẹ́ kọjá ní ìgbòdo náà. à wọ́n bá ní mọ́tò orí ní ìgbésí àtọ́ báyìí. àfààní ilẹ̀ hali ní ìjàwárí oríṣi ara wa lẹ́rìí àfìsínẹ́hà àfìsínígà. àwa náà sọ nígbà táwa kékeré àfìsí bálabàlà tó sáà tó kúrò. àwọn obìnrin mi àgbèrè akọ̀tò kọ́kọ́dù nígbà tó ní ọbẹ̀ fi pé ogójì ọdún lé àbáàdọ́ta ọdún èyí ń sin mọ́ ebi yẹn kẹ́ oge ẹ̀kọ́ tí kọ́kọ́ yí wa jẹ́rẹ́ bí ọba tó fi sáyé kẹ́ kò ní gbàgbọ́ ẹ̀. àbọ̀kùnrin ti lọ ara ló kú ní sara balabala ó ti pèsè lọ́hùn ní lókùlókòkò gbèsè ayé rẹ̀ lásìkò ìwé kò ní gbàgbọ́ ẹ̀ látà. afa ni ẹ má jẹ ọyà ilẹ̀ ẹ má ké mọ̀ oríkì ara mẹ́rin àwa náà sọ nígbà táwa kékeré ọlọ́run wa sọ fáwa náà nígbà táwa rẹ̀ ń dàgbà nítorí bẹ́ẹ̀ àyíká ìtọ́lá ẹ̀yẹ wúti ọlọ́ọ̀la ẹni tó bá kọ́ nínú iṣẹ́ olóore lẹ́yìn tí yẹn ti tọ́ra yẹn tán òun ti nẹ́fílà nínú ni o òun ti nẹ́fílà ààwẹ̀ òun ṣe rere òun ti àmọ̀lẹ́bí pọ̀ òun ti dáadáa sí àti bàbá ó ń wo àwọn ọ̀wà tó da bí òdodo bí sùúrù bí ìmọ̀ àgbọ̀ǹkẹ́ tí wọ́n bá fi tọ́ yẹn làá fi pamọ́ òun kàn ń tọ́ rẹ̀ gbogbo àwọn kẹta sọ yìí sẹ́ni olùkí àtúná ní ìlú ìjìyà òun náà kó nínú àwọn ohun pàtó lè la ìpẹ̀lú ọ̀dọ́ ọlọ́run mínà ìlàfà nínú àwọn wàhálà ìfàyè kékeré kódà òkùnfà aláìláì lákàtí jọwà ní ọláì pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọba sùhánà kí ó ti mọ̀ sí ìbàdàn fún yẹn àti àwọn ìfẹ́lẹ́ kí lélẹ́yìí irú ìwé lélẹ́yìí kámá gbàgbé ọ̀rọ̀ dáadáa ní sọlọ́lọ́ àìsọ́lá ń sọ fún wa. wọ́n sọ fún àbáwọn fúlẹ̀ màdá mi ọ̀rọ̀ di ọlọ́run dára àdìgbò ó ti gba gbogbo alẹ́ mi. ọ̀nìyà wùlẹ̀ ìfàdílá àyàfàdì ìwọ ọ̀dọ́mọkùnrin sọ ọlọ́run òfin ọlọ́run ọba pàámọ́ sọ ìwọ ọlọ́run àyàfàdì ọlọ́run bẹ̀rẹ̀ máa sọ wọlé yẹn ni kó gba gbogbo gbèsè ayé rẹ̀ wá sí òfin lálàáfíà ó lù ẹ̀fọ́bìlá àdínkọ́ ọlọ́run gbogbo òfin ọlọ́run ọba ní kọ́ ọgbọ́n gbogbo òfin ọlọ́run ọba lọ. ẹjí ni o ǹjẹ́ àhàn wàá jẹ́rì pé gbogbo àdójúkọ rẹ tó bá fi lójúkọ báyìí ọmọ àríkọ́lá ọwọ́ sàtìlẹ́yìn fún ọ. ó ló sọ fún pé sàábọ̀ kí lọ́lọ́ àbẹ̀wọ̀ ká mọ́lọ́wù nígbà tára ní ọ̀yà àríkùkà kó lè já pípé ìsìpáyà ń bẹ pẹ̀lú ìbànújẹ́ àti gbé lẹ́yìn ìṣòro báyìí ìrọ̀rùn ń bọ̀. نسأل الله تبارك وتعالى أن يوفقنا بالأعمال الصالحة وأن يطول عمرنا على طاعته في سعة الحال والزيادة في الرزق وعافية البدن وتنعيم البال قوموا إلى صلاتكم رحمكم الله تعالى